wọ́n ní agbójúlógún wọ́n ló fi rẹ̀ fóṣìta ni òwe yorùbá kan ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi tòní àwọn obìnrin náà ló bá wí mo ní àwọn obìnrin ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká lọ fi bùkátà kọ́ra ẹ jẹ́ ká lọ bí wọ́n ṣe ń gbọ́ bùkátà àwa obìnrin torí òní ìkọ́ nítorí ọ̀la ni wọ́n ní bò ní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló ń baba aláwo máa dífá lójoojúmọ́ wọ́n sì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ní bò ní ṣe rí bẹ́ẹ̀ kọ́ lọ̀la rí ló ń baba aláwo máa dífá ọ̀rọ̀ ọ̀run àwa obìnrin ẹ jẹ́ ká fi bùkátà kọ́ra nítorí èyí ní ikọ́ nítorí ọ̀la ni bàbá mi ló máa ń sọ̀rọ̀ kan nígbà tó ń wà láyé wọ́n máa ń ṣàdúrà ni wọ́n á ní tọkọ bá ṣe ń kọ́ wọ́n á ní kíyàwó náà máa kọ́ ni tọwọ́kọ bá ṣe ń rà kíyàwó náà máa rà bọ́kọ bá ṣe ń gbé nǹkan rere ṣe wọ́n ní kíyàwó náà máa gbé nǹkan rere ṣe ni kò sí nǹkan tó ní káwọn obìnrin náà wà nínú ìgbéyàwó tó ní káwa náà má lè gbé nǹkan rere ṣe nínú ayé wa kò sí nǹkan tó ní káwọn obìnrin wà nínú marriage káwa náà má lè dá nǹkan rere ṣe ni tí ọkọ wa ẹ má jẹ́ ká máa dá bùkátà máa dá àwọn ọkọ wa nìkan bóyá nínú hundred percent tó ọkọ wa bá ń ṣe eighty káà náà máa gbìyànjú láti máa ṣe bí i twenty ó ti wá kéré ju àrírú ẹ̀ rí gbókè kò tiẹ̀ fi bẹ́ẹ̀ ságbára ni káwa náà máa ṣe bí abi ten torí èyí nìkan torí ọ̀la ni o kò sí nǹkan tó ní tọkọ wa bá ń kọ́lé káwa náà má kọ́ kò sí nǹkan tó ní tọkọ wa bá ń rà káwa náà má rà nínú ìgbéyàwó kò ń ṣe fún bí abí tìjọ ni lójú o àbí tí bá fi ń rí ọkọ wa fín tàbí ká máa gun ọkọ wa gàràgàrà rárá o nítorí òní ìkọ nítorí ọ̀la ni bí mo ṣe ń tẹnu mọ́ ọ torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ní ìjákulẹ̀ láyé òde òní nígbà tí ìjà tàbí làlúrí bá dé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń wọ depression ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló já sí pé bóyá tí wàhálà yìí bá dé tọkùnrin míì bá gbé wàhálà dé ńgbà míì tó bá lé tó bá lé obìnrin míì báyìí obìnrin míì kò ní jẹ́ ó dúró mú skáàfù ọkùnrin míì ò ní jẹ́ kó obìnrin míì kò ní jẹ́ kó dúró mú skáàfù ẹlòmíì ò tiẹ̀ ní dúró mú ordinary pin lásán ni tá a bá ń gbé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ṣe à ń ṣe nítorí àwọn ọmọ wa nítorí pé àwọn ọkùnrin wa láyé òde òní àwọn bàbá wa ẹlòmíì ti ń fẹ́ méjì kódà wọ́n ti ń fẹ́ mẹ́ta láyé òde òní tá a wà ní ìsìn ó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nísìn táwọn nǹkan tọkọ wa bá ní òun la fi ń flex ni ọkọ mi ti kọ́lé o àwọn la ní duplex yẹn o àwọn la ní mansion yẹn o mọ́tò oríṣiríṣi ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì náà ń gbé jáde táwọn èèyàn mọ̀ wá mọ̀ ni ṣùgbọ́n ní ìgbà tí ìjà kékeré kan bá dé láàrin wa tó bá di pé àbá sínú ilé yìí máa di pé àwa nílè dá nǹkan kan rè ṣe ni adìpá àwọn obìnrin náà máa wá di pé bóyá àwọn okó tó yẹ ká dó la máa dó ni àwa ní ní choice àwọn nǹkan tó yẹ ká ṣe la máa ṣe àwọn tó yẹ ká dẹnu kọ la máa dẹnu kọ ọkùnrin tí ò wọ́ ti ọkùnrin tó yẹ kó gorí wa ló máa gorí wa tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ mo ṣe ń fi àsìkò yìí ṣí àwa obìnrin létí mi ì ní ká disrespect àwọn ọkọ wa o mi ní ká ṣe àfojúdi sáwọn ọkọ wa o mi ní ká ṣègbéraga àbí pé ká máa kápá sókè fáwọn ọkọ wa kọ́ ṣùgbọ́n jẹ́ káwa náà jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe àwa obìnrin náà jẹ́ káwa náà mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ káwa náà máa ní àjẹṣẹ́kù àti àjẹpamọ́ síbì kan ni tọkọ ẹ bá kọ́lé kò sí nǹkan tó kọ̀ sí kó yá kí náà ní títì ìwọ náà lè ní títì ẹni kò sí nǹkan tó kọ̀ sí wa tá a bá ń ṣe àwọn tá a bá ń ṣe àwọn kìíní ìpamọ́ à ń ṣe pamọ́ nítorí àwọn ọmọ wa ni kò ṣe pé abẹ́ afẹ́ kúrò lábẹ́ ọkùnrin àbí nǹkan kọ́kọ́ ṣùgbọ́n òun náà gbìyànjú kí òun náà máa ní tì ẹlẹ́gbẹ́ kan ni o torí èní kọ́ torí ọ̀la ni àwọn obìnrin jẹ́ ká náà gbìyànjú ká máa ní àjẹpamọ́ àti àjẹṣẹ́kù torí nǹkan tí ọ̀la máa sọ kò sẹ́ni tó mọ̀ kílẹ̀ òní ìtóṣú àmọ́ tí Elédùmarè àmọ́ nǹkan tó máa sọ kí Elédùmarè kọ́ lóun jẹ́ kó yí ìgbà ayé wa kó máa yí padà sí dáadáa ni mo fi ń fẹlẹ́ yìí bá wa sọ̀rọ̀ wípé ẹ jẹ́ ká wà ní ẹ jẹ́ ká gbìyànjú láti mọ nǹkan tá a ṣe má jẹ́ ká máa tọ́sẹ̀ lẹ́yìn gbogbo ìgbà pàtọ́kọ mi ti ní mọ́tọ́kọ mi ti nílé ẹ kò yẹ kí n ṣe nǹkan kan tí ìjákulẹ̀ bá wá dé àbọ̀ bá fẹ́ obìnrin lé obìnrin míì gbà mí obìnrin míì wà ní ní choice a wá wọ depression a wà nù ìdààmú obìnrin míì ò ní ní ẹnu ọ̀rọ̀ pàtó bá fẹ́ ìyàwó lé tọkùnrin mi tọkùnrin mi bá gbé wàhálà dé obìnrin mi ò ní lẹ́nu ọ̀run sí káwọn obìnrin náà káwọn náà gbìyànjú ká máa ní àjẹpamọ́ àti àjẹṣẹ́kù nígbà míì gan wọn kọ wá tiẹ̀ lè bóyá iṣẹ́ ọkọ wa fẹ́ rí bá kan nígbà míì àwọn náà lè bẹ̀rẹ̀ ká ṣèrànlọ́wọ́ fáwọn ọkọ wa nígbà yẹn Olódùmarè ò ní jẹ́ ká rí kú ọkọ ẹ fi máa rí pọ̀pọ̀lọpọ̀ obìnrin bàtọ́ bá ti dopó àbí nǹkan bá ṣẹlẹ̀ obìnrin mi ò kì í lè survive náà torí gbogbo wàhálà yẹn kò easy kò rọrùn tí ìjákulẹ̀ bá dé sínú ayé obìnrin tí ò bá ní ìgbẹ́kẹ̀lé kankan tí ò ní nǹkan kan tó tó wọ ọ̀tún tó wọ òsì tí ò sí nǹkan kó sẹ́ni tó fẹ́ ran ẹnikẹ́ni lọ́wọ́ àfẹ́lẹ́dùmarè nìkan ni tàbá wò pé bá kí n sáré lọ bá ọkùnrin mi ọkùnrin mi tó ń sọ ọkùnrin náà ti gbọ́n oníkálukú náà ló bùkátà àti tiẹ̀ fún díẹ̀ lábẹ́ bó ti lè hùn kórè ìwọ náà gbìyànjú láti máa ní nǹkan tí ìwọ náà ń ṣe o lè wà stranded o ò ní lè bára ẹni níbi tó o ti lérò fún díẹ̀ ìyàwó obìnrin ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n fẹ́ni tó lè yí lórí ni ọ̀rọ̀ tí mò ń bá wa sọ lónìí ẹ káwa náà gbìyànjú káwa náà ní nǹkan tá à ń ṣe èrè o.